káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé ìlera lọ́rọ̀ náà sì ni ètò tó wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ ohun tá a ti ń sọ̀rọ̀ lé lórí láti ẹ̀kan òun náà ni àwọn olóyìnbó pè ní insomnia ìyẹn àìrí oorun sùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló níṣòro àìrí oorun sùn ẹlòmíì bó bá ti sùn báyìí ẹ̀mẹ́wàá ló máa máa tají lójú oorun ẹlòmíì wọn tó jẹ́ wípé ọ̀sán àárọ̀ wọn máa ń sùn màmá ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín báyìí ẹlòmíì wọn tó jẹ́ wípé àárọ̀ ọ̀sán wọ́n máa ń sùn gidi ṣùgbọ́n tó bá ti di alẹ́ àti pa ojú dé rí oorun yẹn sùn wàhálà ni ṣá lè pè yẹn ní àìrórun sùn. Hmm, a lè pe ọ́ndà àìrórun sùn náà ni nítorí pé ẹlòmíì ó lè jẹ́ spiritual challenges spiritual challenges tí mo sọ ni wípé tẹlòmíì bá ń làlàkàlà á ní ee eh, mo tún lọ sùn lálẹ́ yìí o battlefield irú ẹni bẹ́ẹ̀ ó ní láti fi àdúrà kúnrin àjò ayé ẹ̀ ẹni tó ń sùn láàárọ̀ tó ń sùn lọ́sàn tó wá di lálẹ́ ẹn wọ́n máa ní spiritual tí ò lè béèyàn sọ nínú ọkàn ó lè ní spiritual challenges tó jẹ́ pé tó bá di lójú oorun báyìí ẹ̀yin ó lè ní wọ́n léwu o egun léwu o ẹ̀yin ará ilé ẹ̀yin náà mọ̀ kúkú mọ̀ pé ní gbogbo àgbáyé àlákàlà wà àbẹ́ ẹ kúkú mọ̀ so ẹlòmíì irẹ́ ń tó ń rọrùn sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó wá di lóru irú ẹni bẹ́ẹ̀ ó nílò àdúrà. tá a bá fi ti spiritual challenges yẹn sílẹ̀ tá a bá fẹ́ wọnú ti ìlera ṣé ìyẹn túmọ̀ sí pé ẹni yẹn níṣòro àìrí oorun sùn àbí ó ń rí oorun sùn kò kọ́ ń rí sùn lóru ni. ẹ ìyẹn ó ń rí irú ènìyàn bẹ́ẹ̀ òun àwọn yẹn la gbé sọ́ndà acute ṣáàjẹ́ tọ̀rọ̀ mi yẹn under depression la lè gbé sí internal kò bá anybody sọ depression tiẹ̀ spiritual ni tó bá lè jẹ́ pé ká tún gbé lọ sí physical tẹ̀bí mi yẹn náà ẹlòmíì ó lè jẹ́ pé tó bá rọrùn sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìrònú pé ah olùwà ilé ọ̀la máa tún tó mọ́ báyìí báwo ni mo ṣe fẹ́ sọ gbèsè tó wà lọ́rùn mi. kò ní jẹ́ kó lè sùn lóru. ẹ ṣeun kí wàá ní àwọn àmì téèyàn lè máa rí tí àìrí oorun sùn bá ti fẹ́ máa wọlé tó bá jẹ́ni tó ń sùn dáadáa ń sùn láàárọ̀ ọ̀sán alẹ́ òru ń sùn falala falala ni tó bá ti wá di pé ẹni yẹn ò fẹ́ máa rí oorun sùn tó ti ń ṣàkíyèsí pé mi ì fẹ́ máa rí oorun sùn àwọn àmì wo ló máa kọ́kọ́ kóra jọ tẹ́ni yẹn fi máa mọ̀ pé insomnia ti ń wọlé. má mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní under depression àbí under uh, secondary hmm. bóyá èèyàn ti ń develop ó ti ń develop àwọn àìsàn kan lára tí ó mọ̀ tó lè jẹun tó ń sùn dáadáa ó lè jẹun tó jẹ́ pé ó fẹ́ develop hypertension ara ẹ̀ lè máa gbóná láti inú wá tó bá yá tó bá tó ń gbóná tó ní àhà ah, kí ló ń ṣòun ó lọ bomi sára ó padà wá sùn ó di láago kan òru ó tún jí ah, mi máa rọrùn sùn kí ló dé àwọn waking up earlier a kàn máa jí a máa tají ń bò bá yá o tí ò kíyèsára ẹ̀ á rí i pé òun develop orí fífọ́ ẹ̀gbẹ́ kan bóyá ó máa ń fa stress ààrẹ tó bá yá nǹkan tó máa ń àwọn àmì tó máa ń fà á a máa tají lóru ìyẹn àkọ́kọ́ ìyẹn àkọ́kọ́ ńgbà míì a rí i pé òun tù ẹni tó sùn tó ń tají tó jẹ́ pé ara sì ń ro o ara yẹn ò gbé bó ṣe yẹ kó gbé ara yẹn wúwo lóru ó lè jọ ọ̀rá ló ti pọ̀ jù lára tó ti di fọ́nrán ọkàn gẹ́gẹ́ bí físíkà tẹ̀ ń sọ fún mi tó ti di fọ́rọ̀ ọkọ̀ tí ò mọ̀ yìí pé ẹlòmíà ti máa jẹ̀jẹ̀kújẹ jẹ̀jẹ̀kújẹ jẹ̀jẹ̀kújẹ mùmúkùmù mùmúkùmù tásìkò ẹ̀ bá dé tó dẹ̀ ń rọrùn sùn ìbẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn ó di pé kó máa tají lóru kó máa ní àkíní ah, kan ṣe gbìgbìgbìgbì lọ́kọ̀ òun àwọn alápatẹ́ńṣọ̀n nìyẹn hmm. ẹ̀rí àwọn ní hypodẹ̀rẹ́ yìí àwọn yẹn náà máa wọ́n lè sùn jù tán bá wá sáyẹ̀wò lọ́dọ̀ wa tá a bá rí bp wọn àní ẹ máa ń sùn gan-an àní ah, tó ń bá jókòó bá wọn ti sùn lọ kírú yẹn wá di ẹni tí òrórùn sùn nǹkan kan ti ṣẹlẹ̀ sí àyà sí igbá àyà ẹnìyẹn nínú heart ni mò ń sọ ó ti jẹ àwọn fọ́nrán kan alóhùn tó yẹ pé ẹ̀ta lòun tó ń bá ti mẹ́gbẹ̀lẹ́ báyìí òun sùn lọ nìyẹn kó wá di lóru kó máa tají ó ti ní health challenges kan nìyẹn. ìyẹn ni kó ti ní ìpèníjà kan nínú àgọ́ ara nínú àgọ́ ara tó yẹ kó tètè lọ ilé ìwòsàn. Ah, ó tètè ṣàyẹ̀wò kíákíá so àìrórun sùn téèyàn bá ń rí ní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kò tètè tọ̀ dókítà tọ̀ dókítà ẹ lọ ah dókítà mo mà mo mà jẹun tó ń sùn ṣùgbọ́n tó bá di lóru báyìí inú mi á kàn déédéé gbóná wá orí afọ́ mi wẹ́rẹ́ mi nílé sùn ọ̀kẹ́lòmíì kò jẹ́ ẹsẹ̀ ló ń ro ẹsẹ̀ yẹn á ro kò ní lè gbé á ní pajápajá àtìgbà yẹn kò ní rọrùn sùn. tẹ́lómi bá jí náà tó máa ń kọ́ jẹ́ lómi nìyẹn pajápajá yẹn tó máa kọ́ jí láàárọ̀ báyìí ẹsẹ̀ yẹn náà àwọn kọjú mi pé bí ìpẹ́jẹ sá kúrò ń bẹ̀. ẹ ẹ mọ̀ pé ṣe rí gbogbo ẹ̀yà ara wa yìí bí wáyárìn ni wáyárìn tí ọlọ́run tá a mójútó ẹ̀ nígbà tí ẹsẹ̀ bá ti ń wúwo ọkàn ni ẹ̀jẹ̀ ti ń lọ sí gbogbo ara nínú àti wa ipá kan ti block so ó lè fà á ẹ̀jẹ̀ tó ń lọ sínú ọpọlọ gan ó lè fà á kí ẹ̀jẹ̀ yẹn kó ti block àkọ́kọ́ nìyẹn tẹ́jẹ̀ bá ti block lọ sínú ọpọlọ ọpọlọ ò ní sùn ojú èèyàn máa lajú lẹ́nu ohun tó ẹ sọ yìí ló mú mi rántí pé wọ́n máa ń sọ pé ẹlòmíì ní ojú báyìí ó tẹrin ṣùgbọ́n nínú àgọ́ ara ó sanra tí ọ̀rá dí gbogbo àgọ́ ara ẹ̀ ni pé máa ń sọ nìyẹn pé àwọn olóyìnbó máa ń sọ pé some people are slim physically but they are very fat within their body èyí tó túmọ̀ sí wípé ẹlòmíì bẹ́ẹ̀ bá rí kò ní ara lẹ́gẹ́lẹ́gẹ́ ni ṣùgbọ́n nínú wọn ọ̀rá kún inú wọn èyí tó dẹ̀ lọ́n fi máa sọ wípé ká máa ètè lọ sí ilé ìwòsàn tá bá ti ń rí wípé nǹkan kan ti fẹ́ máa ta ko àgọ́ ara wa torí pé a ò mọ bí inú wa bó ṣe rí nígbà tá a bá lọ ṣàyẹ̀wò tó máa sọ fún wa pé báyìí báyìí ló ṣe rí ìgbà náà la máa mọ nǹkan tá a máa ṣe dókítà wa ẹ̀kọ́ àtúntò látẹ̀kùn mo máa ń gbọ́ máa sọ wípé ẹ̀jẹ̀ ẹlòmíì gbóná ni ò fi rórun sùn wọ́n ní ẹ̀jẹ̀ gbóná ni torí ẹ̀ ni ò fi rọrùn sùn kí ni ìtumọ̀ kí ẹ̀jẹ̀ gbóná àbí kí ló lè fa kí ẹ̀jẹ̀ ènìyàn gbóná kó tó wá di wípé ènìyàn ò ní sùn. àsọlẹ́ẹ̀kọ́ a ní health challenges ó lè fà á ẹ̀jẹ̀ ń sìn tí gbogbo nǹkan bá wà òkè téèyàn jẹ good food tó jẹ oúnjẹ tó yẹ kó jẹ tó mumi lásìkò tí ò ní problem bíi ẹlòmíì ó lè ní typhoid ó lè ní malaria wọ́n á ní abnormal temperature ẹ wà àwọn ọmọ wa yẹn ọmọ wa tí a bá rí àmọ́ máa rọ́ mi lé wọn lórí a rí i pé wọ́n ní boy eh, abnormal temperature so bẹ́ẹ̀ náà ni àgbàlagbà àwọn àgbàlagbà yẹn tí inú ara wọn bá ń gbóná tá a bá ṣe body temperature wọn ó lè wọ thirty eight forty instead of thirty six point five thirty seven. bẹ́ẹ̀ ni mà irú yẹn internally wọ́n máa tètè ní kó lọ ṣàlẹ̀ àyẹ̀wò àwọn bí kó lọ ṣe MPY dá àbí kó lọ ṣe blọlẹ PCVN kó lọ wo gbogbo ẹ ẹ̀jẹ̀ lómi ó lè má tó ó ti short nígbà tẹ́jú ò bá tó tó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ agbára gbogbo àwọn nǹkan yẹn tá à ń pọ́n dà yẹn ó sì wà lọ́ndà health challenges ara kéèyàn ní typhoid kó ní malaria ń sìn ó dẹ̀ jó ní BP ni gbogbo ẹ̀ máa gbóná ni òbí lè ṣe búrẹ́dì lágbára ọlọ́run tábàárẹ̀ ẹni tó ní ìrònú ní ọkàn wọn àbí wọ́n ní àìsàn ìsomíà tá à ń sọ àìrí oorun sùn mo gbà ládùúrà wípé ọlọ́run ìwòsàn tòótọ́ á dá wà láfíà lẹ́yìn ohun tí ò jẹ́ kẹ́ ẹ rí oorun sùn ọlọ́run á mú kúrò nínú àgọ́ ara yín ẹlòmíì wọn tó jẹ́ wípé bẹ́ẹ̀ bí léèrè pé kí ló dé tẹ́ẹ̀sùn kí lè gbé sọ́kàn kí lè ń rògùn wọn aláwọn ò ní nǹkan kan táwọn ń rò ó ní ìgbé nǹkan kan sọ́kàn irú ẹni báyẹn kẹ̀dẹ̀dẹ̀ bó bá sùn á máa yí lọ á máa yí bọ̀ irú ẹni báyẹn bó bá gbọ́ kẹ́rẹ́ báyìí ó máa jí tó máa lajú ni. ẹ ṣe mà irú ẹni bẹ́ẹ̀ yẹn bẹ́ ṣe sọ yẹn ẹjọ́ ẹ má ní mo gbà lẹ́nu yín pé ẹ̀bí mi ní irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kòkòrò kan àbí àwọn tíńtíń kan wọ́n ti jẹ́ ó ti fẹ́ develop malaria tóun gan ọmọ immune system ẹ̀ ṣì ń guide ẹ̀ ṣe ṣe tọ́ọ̀ mi yẹn yé yín mà kó jẹ́ pé typhoid ti wọlé ó ti kọ́lé sára àbí kó ti ní toilet infection lára tó dẹ̀ wò ó pé òun ò rìnrìn ìdọ̀tí òun ò rìn kó má mọ bó ṣe ń lo toilet tàbí kó ti ní kankan lára bí infection kó ti kó ń bì kan àbí kó ti mọmi ìdọ̀tí kó ti máa bá fíra ṣùgbọ́n immune system ẹ̀ ó lè pọ́nrán kò jẹ́ kó lè mọ̀ so n púpọ̀ bá wọn búrẹ́kẹ báyìí a ní ha mi ò máa ń ṣàìsàn n tó yẹ wá ni pé oṣù mẹ́fà mẹ́fà ó ti kéré ó pọ̀ jù nìyẹn o ó yẹ ká máa lọ wo bp wa ká wo a máa lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wa a máa wò fúnpá wa a máa wò fúnpá wa àwọn nǹkan tó yẹ precaution tó yẹ ká ní nìyẹn tá a bá ti ń wo ẹlòmíì ó lè jẹ́ pé diabetes ló fẹ́ jẹyọ diabetes máa bẹ́ẹ̀ ni ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó gbóná hmm. ẹ̀jẹ̀ a máa gbóná yes that is part of the symptoms of uh, uh, diabetes. ẹ ṣeun ní ṣókí torí àkókò ẹni tí ò bá kí ń sùn dáadáa tí ò ń sùn déédéé kí ni nǹkan tí wọ́n lè ṣe láti ràn àwọn lọ́wọ́ nílé kó tẹ̀ tó di pé wọ́n lọ sí ilé ìwòsàn kí ni wọ́n lè ṣe. èkínní kàn jẹ oúnjẹ tó dára. bí irú àwọn oúnjẹ wo màmá. ẹ kàn jẹ fruit kàn jẹ proteinous food dáadáa wọ́n má jẹ́ kí carbohydrate food kó pọ̀ jù nínú oúnjẹ wọn hmm. tó bá ti di ní alẹ́ ní six o'clock ni kó jẹun mọ́ tó bá fẹ́ máa sùn déédéé six o'clock tó ó pẹ́ títí seven kó ti jẹun alẹ́ kọ́ dẹ̀ make sure pé àwọn ń bomi sára látòrí délẹ̀ ó ṣe mí láàánú àwọn obìnrin míì ẹlòmíì omi ò kan rí ẹ̀ fóṣù mẹ́ta. torí irun tá à ń ṣe ẹlòmíì àní àwọn ọmọ yẹn tí mo fi ra wíìgì orí mi ni <laughs> àti bomi wá dọ̀rọ̀ ẹ wo ẹ jẹ́ ká lọ sí ilé agbára ká lọ gbọ́ àwíyé nígbà tá a máa fi padà dé a bọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò ìyẹn abala ibi tá a ti máa ń sọ̀rọ̀ nípa èso ẹ kú ìkàlẹ̀.